ẹ̀yin tó nílé ayé o. dọ̀yọ́pọ̀ àbẹ̀tẹ̀ dọ̀yọ́pọ̀ àbẹ̀tẹ̀. ọlọ́run. dọ̀yọ́pọ̀ àbẹ̀tẹ̀. space wà ní ibi iṣẹ́ wa so mo fi pé bóyá pé kó wá iná kó wá máa ṣe. èmi ò lè ṣerú iṣẹ́ yín yẹn ṣé ẹ tún fẹ́ gbọ́ iṣẹ́ òru ń ṣe in short ẹ̀rú ni. ẹ try láti consider mi ọ̀rọ̀ ni ìmí ni mo bá wá bí ọ̀rọ̀ iṣẹ́. ọjọ́ kìíní àná ìyá ló jókòó sí abẹ́ gbogbo wa ṣiṣẹ́ ṣe ṣọwọ́ rẹ̀ oníṣẹ́ṣẹ́ làwa ń ṣe yìí ó láwọn akọ̀gbẹ òyìnbó akọ̀gbẹ dúdú akọ̀gbẹ àfijọ́ àfihàn tó ní kó máa kó òun gbogbo ló dùn jù. Dọ́là pọ̀ Dọ́là pọ̀ Dọ́là pọ̀. Dọlápọ̀ ah, kí ló ṣe. kí ló máa ń ṣe ẹnu tìmọ. are you mad or something. She ṣé gbogbo ìtẹ́yìn méjì ṣe báyìí tẹ́yìn gbọ́ ọ̀pọ̀lọpọ̀ ara ṣe Hey, ní sister code rárá. no! tó ń your sister code wèrè kù. Stop sending gifts through Dolapo to me. I do not want them. onídúró mi ẹ̀ ṣe wọn màláìka ọ̀ oh! àwọn obìnrin nínú ẹ̀mí lọ́wọ́lọ́wọ́ báyìí pé onídúró mi ènìyàn ti lọ.